hello everyone welcome to Toyeen Talks àǹtí Àdùnní jáde lórí ọ̀rọ̀ Mohbad náà oníṣẹ́ mọ̀ pé Primeboy ti jáde láti wá sọ̀rọ̀ so everybody náà ní láti sọ̀rọ̀ lé lórí so you still on Mohbad's go so and um, then nǹkan tó ń tọ́ láti sọ ní pé báwo làwọn ọmọ kékeré gba ti Primeboy sẹ́ pé òun ò sí nígbà tó kú òun ti kúrò ń ta ló wà ń bẹ̀ that's the question number one ta ló wà ń bẹ̀ forty eight hours after tó kú àwọn wo ni báwo ló ṣe mọ̀ bọ́n ṣe ń preserve òkú tán ti fi cotton wool sí nímú fi sí you know so please ẹ jẹ́ ká jọ gbọ́ àǹtí àdùnní àti àwọn fans wọn tó pè wọlé láti wá try láti discuss and elaborate on that issue màá gbé lọ́nà méjì this is part one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 Naira Marley gbogbo wọn tó wá sí Nàìjíríà yẹn wọ́n fẹ́ wá ṣẹ́tù kéèsì ni wọ́n máa ṣẹ́tù kéèsì yẹn gbẹ̀yìn gbẹ̀yìn ni hmm. we are all deceiving ourselves because gbogbo àwọn tó wà ní díẹ̀ these people are just they are just too powerful because they are the one in government their grandfather their patron is the president of the country. how do so you know kile so so kile expect how do you know come out from that from that. Uh, disclaimer disclaimer o. Kind of, oh investigation. I disclaimer. Ma? Money disclaimer. Disclaimer. I'm um I'm not in. Uh, um, I mean the one talking. So I absorb ah. myself. Is a caller calling. Then that yes, that is my own opinion because okay. we all know gbogbo wa We we we all know what is going on, but we are only trying our best. We can only talk because we are not in the country. Thank if you we are much. in the country, we we can't talk like this wọ́n lè sì ní pé how many people ni wọ́n ti nà kí làwọn ọlọ́pàá rí ṣe sí just ordinary petition just ordinary petition. ẹ dúró ná ẹ on. dọ̀nà tẹ bá ń sọ wípé àwọn Sam Larry nǹkan kan wọ́n ń ṣiṣẹ́ fún àwọn tó powerful people ni but àwọn náà náà ń pariwo jù àwọn náà náà kó yìí nà. àwọn náà náà kó ní òní sùúrù ó ṣe wá jẹ́ pé àwọn náà tún wá arrest. <laughs> yes ma gbogbo nǹkan ah, ah. tí wọ́n kó wọn fún yẹn it's just like bíi just coming we know how. okay kí lóye tí wàá àwọn ọlọ́pàá ò wá wo the other side tí ó yẹ pé wọn ò ṣiṣẹ́ fáwọn pípù yìí. they have to come in they have to come in they okay. have to submit themselves to the government. Oh yeah, you are not answering my question. Hold on. The one in charge of the eh, government. Uh, hold, can you please hold on? I'm asking you a question. Tó bá jẹ́ wípé wọ́n ṣiṣẹ́ fún government ni. Kí ló dé tó yẹ pé àwọn náà tún wá ẹni sùúrù please let me land please I beg you. Let me land before okay. you talk tó bá kí ló dé tó bá yẹ pọ́n ṣiṣẹ́ fún gọ́ọ̀mẹ̀ntì ni kí ló tó pa àwọn náà ra arrest tó jẹ́ pé the other side táwa ń pariwo wípé make sure you pack everybody kí ló dé tán pack everybody. yes ma if tí tí Nigerian police bá fẹ́ ṣiṣẹ́ they don't have to declare that boy they àwọn kan sìn some people need to be under arrest before before Sam Larry and Naira Marley kan tó arrive You are not answering they my have question. Put some things. All those guys, they have put some things in places before they came back. That is not answering the question I ask you. Guys, please repeat your question. I forgot. Time ń lọ ẹjẹ́ ń pẹ́ lómi. Ẹ ṣe gan. Ẹjẹ́ ń gbé kọ̀lẹ̀ lómi. Àwọn Are you done? <laughs> Hopefully we get justice, Sha. Thank you. Amen. Thanks for the oh, call. That's my mm. prayer too, but I don't right. think so. Put in speaker, please. You are on. Yes. Uh, you know, we shouldn't we shouldn't be talking as if we don't have governments in Nigeria. Disclaimer, Shepard disclaimer on people pay one ṣiṣẹ́ fáwọn. Look, I'll, I'll just make a quick reference. Look at this case in Ife. This guy was snapping picture with his vice president, this and that, that and this. They said, ah, one, in case, one, Which boy? Eventually, the case. Who was snapping prevailed. picture? Don't let's underestimate our police. If they want to work, they do work. Or if you understand. But my own point is the French should have been arrested earlier. Shall I understand? The French should Did have been Did you listen to what the boy said? Any suru? The boy said wípé òun ti fẹ́ yọjú but àwọn èèyàn ní tóun bá lọ míì pé kò òun ò lẹ́ni tó lè ràn òun lọ́wọ́ wọ́n lè mú òun mọ́lẹ̀ and we know o possible lóòótọ́ yes eh, wọ́n eh. fẹ́ yí lẹ́bọ̀ yẹn lórí ni and on the other on the other eh, hand. ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ lè sọ pé fẹ́ yí lórí ẹ jẹ́ kọ́lọ́pàá ṣiṣẹ́ wọn tiwa ni wípé kọ́kọ́ as many as possible ẹ má sọ wípé wọ́n fẹ́ yí lórí let them pick as many as possible tán wà pẹ̀lú ọmọ <laughs> yẹn three days to and especially on that particular day àwọn náà mọ nǹkan tó ṣẹlẹ̀ <laughs> um, àwọn náà lè sọ ìlọ́tún wa. and uh, uh, Naira Marley they are not exempted from this case. In Nobody's the sense exempting they them. saw so many series of videos. If you cause bodily harm to somebody, nobody is exempting them. Already said kí ló sọ tí yìí tó your nípa call. Nobody is exempting them He does sọ nípa ìyàwó náà ńkọ́. wọ́n What? if you lè ti investigate ìyàwó káwa máa you know nobody spoke anything they might tell her to be mute not to say anything wọ́n Let him investigate ìyàwó lábẹ́lẹ̀ for it to get to that extent but the thing is ọmọ bọ̀bọ̀ Ifẹ̀ yẹn they never declared him wanted. ọmọ wo ni bọ̀bọ̀ bọ̀bọ̀ fọ Ifẹ̀ tẹ́ ẹ̀ sọ. bọ̀bọ̀ Adédoyin. ọ̀rọ̀ Adédoyin kọ́ là ń sọ bí ẹ̀fọ̀rọ̀ Adédoyin lẹ̀ ká sọ nǹkan tá à ń sọ gangan bí. àkókò ọkùnrin nancy wípé ìgbà míì tán bá fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ń ṣiṣẹ́ ṣe but tí bọ́ọ̀lù yẹn bá wà ní Nàìjíríà ẹ̀sẹ̀ understand kò léèyàn ẹ̀rù ń ba bọ́ọ̀lù yẹn ni kò léèyàn. bọ́ọ̀ ìwo he might know a lot of things ó dẹ̀ ti sọ́lọ́ tọ́ pé òun ò léèyàn pé kọ́ máa lọ yí ilé ìwé orí tó ń ké lórí kínní the video is on my wall now. bọ́ọ̀ ìwo lẹ̀ ń sọ àǹtí. on the other ma. bọ́ọ̀ ìwo lẹ̀ ń sọ. ọ̀rẹ́ kan declare ọ̀rẹ́ kan declare wanted. ó ti yọjú. I have the. ó ti yọjú. ó ti yọjú ó ti lọ bọ́lọ́pàá. ah mi mọ̀ pé ó ti yọjú mi. ó ti yọjú ẹ eh. ah, ó ti yọjú. wọ́n fẹ́fẹ́ ọlọ́run ṣeun ọlọ́run ṣeun. ó ẹ̀rù ń bà òun ni kán má yí nǹkan tí òun ṣe tòun lóun lórí ó ti yọjú. <laughs> ó lóun ti fẹ́ lọ ah. tẹ́lẹ̀ so rẹ́rẹ́ máa run bó ṣe jáde yìí because nǹkan tá a gbọ́ ni wípé òun àti Wùnmí wọ́n ti bára wọn sùn rèé. bẹ́ẹ̀ni ah ṣé bàbá yẹn àti Wùnmí. bẹ́ẹ̀ni. kí ló ṣe Wùnmí tó jẹ́ kárí ilé ni. àmọ́ ah, bóyá tòótọ́ nǹkan tá a gbọ́ ni ẹ má jẹ́ ká confam nǹkan tá a yìí gbọ́ ni ẹ wọ́n ló ti bára wọn sùn rí tipẹ́tipẹ́ nígbà tí wọ́n mi kéré. táwọn èèyàn pé àwọn èèyàn kan ṣiṣẹ́ fún èèyàn kan godfatherism kan pé wọ́n ṣiṣẹ́ fún èèyàn kankan nobody wants to ruin their political career just because of any time soldier go soldier come if naira marley and them are swept up. gbogbo ẹni tó bá ṣẹ̀ nìkan tẹ̀ bá wà á mú èmi ò mọ náírà mi ni mi dẹ̀ mọ sam larry tán bá wà for the first month ẹ̀rí pọ́n lu àwọn ọmọ yẹn kún ọ̀lẹ́ lọ scot free wọn ò gbọ́dọ̀. we are useful in raising some questions, raising some concerns. Ah, okay, we are monitoring. We don't want them to just do the work with with and forget it. Mm -mm. We want them to do a thorough job, and we are trusting them. We are thanking them for how far they have gone, and we are expecting them to do more and make everything public. It has become a public case. It has become something everybody is scared of. So we want to know the truth. Oh yeah, go ahead, caller. And please, yes, three minutes yes. maximum, please okay okay i'm so happy pé ọ̀rẹ́ ẹ ti jáde ó dẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé kò ń ṣe pé òun hide and wọn wọn call òun in that is fine ṣe rí tẹ bá tún lọ wo orin kan tí Mohbad kọ fún ìyàwó ẹ̀ tó ní mo ti change ẹ̀ mọ́ lọ́wọ́ mi ò mọ̀ pa ṣé ó ní ẹ wọn rò pé kinní kan ṣó ti yẹ yín ẹ lọ wo relix orin yẹn mi ò sọ pé ìyàwó ẹ̀ ló ń kọ fún But azumi kó jẹ́ pé bèbí yẹn ló ń kọ fún ṣó ti yẹ yín yeah yeah you can take it so tó dẹ̀ ti rí pé ah bọ́bọ́ yìí olórin ni gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ló máa kọ sóde kínní ẹ jẹ́ ká kọjọ imagine the next thing tó máa fẹ́ ṣe and pẹ̀lú gbogbo nǹkan tó ń jáde pẹ̀ hmm? ṣe ń gbọ́ mi. à ń gbọ́ yín. pẹ̀lú gbogbo nǹkan tó tẹ̀ ń jáde lórí lady yìí ó dàbí pé background ẹ̀ wọ̀ gidi gan ni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ẹ̀ dẹ̀ ṣe sáré ti fò jáde gan náà èmi ò rírò àwọn ẹbí yẹn rí Mohbad náà dẹ̀ ti fi ohùn lẹ̀ ó ní i hope you will remember me ó dẹ̀ máa remember it for life ni tí ó bá jẹ́ pé òun ni. ẹ ṣe ìyá mi God bless you. and Mohbad tẹ́ tún ṣe nǹkan kan ó fi light bulb sí ọrùn ara ẹ̀ ló yà sí. ìmọ́lẹ̀ ni. wọ́n dẹ̀ ṣẹ́ lọ́rùn gbogbo bí tí ah, bọ̀bọ̀ ìfẹ́ kà fi ojú sí ló ti fi sílẹ̀ fún wa ah, ó dẹ̀ tó sọ ọmọ tó bí pẹ̀lú nǹkan tá hmm. a rí pẹ̀lú nǹkan tá a rí kóòtù àná kóòtù àrí nínú àrí pé ọrùn ẹ̀wọ́ sẹ́gbẹ̀ẹ́ eh. ọrùn ah, òkú wá ń gan ni ó dẹ̀ máa straight ni but on his own occasion àrí pé ó ṣẹ̀fẹ̀ gbé wọ́n wá tí wọ́n ṣẹ ni wọ́n ṣẹ ni àti ìmọ̀ but ó point yẹn sí wa kó tó di kókó ó dẹ̀ tó ní fídíò kan tó jáde tí bọ́ọ̀ yẹn béèrè pé Mohbad jù ni ó ní no ó ní his name is light ó tún tọ́ torchlight sọnù fún wa gbogbo ẹ̀ dẹ̀ ń dàbí pé ó jọra wọn àbí kò jọra wọn mi ò ní wùn mí ni o ṣùgbọ́n tí ó bá jẹ́ òun ni ó máa rìmẹ́mbà Mohbad títí tó máa rẹ̀ fi kú ni gbogbo àwọn ẹbí ẹ̀ náà dẹ̀ máa rìmẹ́mbà ẹ̀ ni ẹ jẹ́ ká máa wo fíìmù yẹn lọ bí gbogbo ẹ̀ ṣe ṣe lọ́sìn èmi ò inú mi dùn sí. mo ń gbọ́ bà. alleged ni o so I don't know how true it is they screenshot a message to me wọ́n ní conversation láàrin bọ̀bọ́ yẹn. àti ìyàwó. àti ìyàwó màá kà létà máa jáde ẹ jẹ́ kí n take time. ṣe rí àti a lot of things ló wọ́ ní life ọmọ yẹn and eh, nǹkan tí America, tó kọ́ àwọn ọmọ kéékèèké right from ọmọ kékeré ni pé kéèyàn bold kó dẹ̀ ní confidence nínú ara ẹ̀. ṣe rí títorí pọ̀ ọmọ yẹn wípé ó jẹ́ drop out tó dẹ̀ wá lọ fẹ́ni tó graduate ó ti sọ̀rọ̀ ẹ̀ di ẹrú fún ọmọbìnrin yẹn mm-hmm. torí mi ìmọ̀ reason tí o ṣe ní ní accounting mi ìmọ̀ reason tí o ṣe ní tí o ṣe ní ní icloud ti tiẹ̀ ṣebí tí ta bá ra fóònù lamẹ́ríkà bí ẹ̀yin lẹ máa set up email yín àbí mo parọ́ mà. bẹ́ẹ̀ni bóyá o trust ẹ ló ṣe ní kó wa bóun mójútó àbí i don't know tó fi tóun ló bá mójútó nǹkan bẹ́ẹ̀ yẹn. <laughs> in America whether you trust or not you have titi yín ni titi yín ẹ jọ̀wọ́ ń bẹ̀ nìyẹn converse ni ẹ máa sọ̀rọ̀ yín lọ. òtítí yín ni títí yín mà pé ń lo àkáǹtì kan èèyàn ń lo kinní kan tẹ́ àwọn tó mọ̀ ń pa tech bàbá wa dá ṣiṣẹ́ rí gbogbo cloud wọn delete yẹn wọ́n á rí everything jáde wọ́n á ṣe jáde. wọ́n ní wọ́n á rí gbogbo ẹ̀. wọ́n máa rí gbogbo ẹ̀ so gbogbo ń tà ń ṣe yìí táwọn tó bá fẹ́ bá wa dá sí but má jẹ́ ká fi emotion ká fi ba a lot of things jẹ́. God bless you ká má fi emotion ká má fi bàjẹ́ in fact tó bá jẹ́ òyìnbó ló ń ṣe investigation gbogbo tó à ń ṣe ní nàìjíríà yẹn rádaràda ni òyìnbó lè ṣọyàn for ten years tí wọn ò ní mú ẹni yẹn. ẹ̀rí tó ẹ̀ṣẹ̀ mú ẹni tó pa tupac ni. ǹjọ́ ah, ah, tó bá ma ǹjọ́ tó bá ma. sorry sorry sorry sir oh shoot ó ti cut off ẹ má bínú um, kí ni fídíò yes torí ẹ̀ náà ni mi ṣe tí ìka síta ah, wọ́n send the conversation kan sí mi sìn i'm asking pé ta ló ní conversation yìí but mo ti mẹ́ni tó yẹ kó ní but i just want to be sure and uh, and i want to because wọ́n sọ wọ́n náà delete ẹ̀ i don't know bóyá anything tí èyí tí wọ́n sọ fún mi pọ́n delete ni ẹ jẹ́ ń pẹ́ nìyẹn wò ẹni. on speaker o mo fẹ́ béèrè ṣé kí n gbé kúrò on speaker kò tiẹ̀ sí mi ṣe máa ṣe because speaker náà ló máa wà. ẹ all right ṣé conversation yẹn náà delete lórí gistlover. òun ló delete ẹ ó ti kọ́kọ́ kọ̀ kan sókè kó tó wá kọ ilé yìí mo kàn screenshot tẹ́lẹ̀ immediately nígbà tí wọ́n á padà pé kí n lọ screenshot di former wọn mo rí pọ́n ti gbé kúrò ó ti delete ẹ̀ immediately tí kinní yẹn ṣẹlẹ̀ lẹ́nu yẹn drop kinní yìí o. Ah. why ìtàn delete ẹ because to àwọn ọlọmọ rízì àwọn ọlọmọ rízì tẹ́lẹ̀ mọ gbogbo àwọn yẹyẹ yẹyẹ britain yẹn they know the fact they know the truth they are just beating about it. èèyàn kan ẹ̀mí eh, ò mọ ẹni yẹn ẹni yẹn ló kàn drop the information yẹn pé mọ̀ pé kò lè send the picture direct pé eh. if there is a place the the person I don't know if the person is he or she can drop the message and eh, the picture that the person has information has proof you know something to send to them. Hmm. so uncle, di mo ṣáà padà mo lè delete wọn kò comment lórí ẹ ó dẹ delete. Okay, yummy. all right. Oh, um, sometimes i want to believe me, mo out me. lè sọ pé that is the truth sometimes um, blogger lè ṣe yẹn fún pé káwọn information kan máa ti data kóhun get it first. possible oh, possible. yeah oh, possible. possible so let, maybe we should just leave it at that thank you for calling but I had to àátúwò. Yeah, thank you for picking my call. A tún wo. I ah, thank you, ma. Yeah. Hmm. bá mi turn ẹ̀ ọ̀fẹ́ jọ. Okay, ẹni tó ń pè é. Mm. of the other phone, Kale, kó má wọnú around one, please. Hello. Hello, you are online. À Yeah, um. Mi ò láì gbọ́ tí mi láìkì gangan leléyìí you. Are you turn off the other phone? Okay. Can you hear me now? Yeah. Yeah. Um, what I just wanted to say is this. Chen Bomi. Yeah, because your the other kidney is on. That's why you are you can't know that I'm hearing you. Oh, echo wonu ara So it's going okay, to be distracting okay. you. So you have to turn it off totally. Yeah. Okay. Uh, what I just wanted to say is this. Recently, uh, somebody said, poverty no go better for you. Then you sharing orí nǹkan ṣẹ́rí bọ̀bọ̀ yẹn tó bá jẹ́ ìdìgbé tó lówó tán léèyàn ló ti jáde wọn ò ní declare ah, wanted. Ah, ah, ọ̀rọ̀ ò lè dé stage yìí. ṣẹ́rí kílẹ̀ wí. o ṣé bọ̀bọ̀ tán declare wanted yẹn lẹ́ ń sọ. bẹ́ẹ̀ni oh, ṣẹ̀bùn tó bá jẹ́ ìdílé rẹ̀ ló ti jáde tó jẹ́ pé ìdílé rẹ̀ náà ni wà ní olówó tó ń láwọn èèyàn tó ń láwọn sáà rẹpẹtẹ wọ́n á sọ ìdí kan fi declare ní wanted táwọn tó dẹ̀ ń nọmọlọ́mọ ní gbóngbó lórí for how many almost um, a week or two so kan tó yọjú síta ṣẹ́yìn kan tí a kàn máa ma gbàdúrà ni pé kọ́lọ̀ ń ṣe fún wa kọ́lọ̀ ń gbà fún wa. owó máa wọ́n wá. ìlú yẹn ó ti jẹ́ ìlú kan tó jẹ́ pé kò sí nǹkan kan fún common man there is nothing like common man in that place. Hmm. ṣé ń gbọ́ mi ṣe. mo ń gbọ́ mo ń gbọ́. ẹ̀hẹ́n ìgbẹ́ eré àti mo tún fẹ́ jẹ́ ká tó wò ni pé ṣe nígbà táwọn ìyáálé ọkọ méjèèjì yẹn bẹ́ jáde tán bẹ́ jáde ó ní wọn ó ní wọn two two bloggers ìkan ní UK the other one bóyá United Arab Emirates ló ti ń ló ti ń blog tí wọ́n kọ́kọ́ jáde wọ́n ń sọ pé ẹ̀yin ìyáálé ọ̀kan tẹ́ bẹ́ jáde ti wá yé wa o ti wá yé wa o ẹ má rò pé ọ̀dẹ̀ ni gbogbo wa o a bó ṣe ń lọ o tẹ bá notice lóòótọ́ Sam Larry two minutes lẹ́yìn tẹ bá wo ṣé ẹ̀ ń gbọ́ mi tẹ bá ṣé ẹ̀ ń gbọ́ mi ṣé ẹ̀ ń gbọ́ mi. mo ń gbọ́. mi ò gbọ́ yín ni gbogbo gbogbo mi ní fẹ́ jẹ́ mi fẹ́ mo fẹ́ jẹ́ ká kí mind wa wá open ká wo eré àbí tí kinní ti ṣẹlẹ̀ ìgbẹ̀jù lẹ́kì avis ni àdẹ̀mọ nǹkan tó transpire nígbà election gbà yẹn tí àwọn accusation tó ń point accusation fáwọn kan kìnìkan kìnìkan of which Sam Larry kò lè sọ pé ọwọ́ òun mọ́ towards the last election so àwọn tó ń sọ pé bóyá pay back time ni because a mọ a mọ interest àwọn ọ̀yà ilé ọ̀kan méjì tó bẹ́ jáde yìí tó ń front àwọn wo ni yọlé ọ̀kan tẹ̀ ń sọ àwọn eh, tó ń lọ ra pósí tó ń lọ ra oh, pósí tó ń ra gbogbo ẹ̀ ó tó ń ra gbogbo ẹ̀ àmọ́ interest mm-hmm. wọn ní orí last election àmọ́ ibi tó ń tó ń tò sí tó gba ẹ̀ làwọn blogger yẹn sọ pé àwọn yé wọn àwọn mọ nǹkan tó ń jẹ́ jáde o then number two in America tí nǹkan bá ṣẹlẹ̀ lamẹ́ríkà yìí ta ló máa ń brief public tó máa jáde kí ni títí wọn tó já wọn non brief public ah, tó fẹ́ divert judgement ni àmì justice ni gbogbo nǹkan tó ń ṣe ló dà pé wọn mọ̀ túmọ̀ ẹ̀. Ah, wọn mọ̀ tó mọ̀ ọlọ́pàá dẹ̀ mọ̀. òye ni tó jẹ́ pé àwọn ń bí fún wa ní nǹkan public issue bẹ́ẹ̀ yẹn kò tí ì yé mi náà. kí lẹ wí. mo ní kò yé mi náà. wọ́n interfere pẹ̀lú justice process ni wọ́n interfere pẹ̀lú justice process kó rí bẹ́ẹ̀ tí tí wọ́n bá máa brief public ọlọ́pàá ló yẹ kó kó jáde kó brief ibi tá a ṣiṣẹ́ béèrè iṣẹ́ sì ń lọ. then number two wọ́n nìkan ní crime scene gbogbo àwọn tó wà ní crime scene yẹn pátápátá wọn ò mọ bọ́ ṣe jẹ́ o tó bá jẹ́ amẹ́ríkà ń bí wọn á kó wọn o wọn á kó wọn o but kọ́ máa exonerate àwọn kan kọ́ máa ṣe kíní ok in a case of this magnitude tó dẹ̀ jáde tó ń táìpù pé ẹjọ́ ló bóyá fourteen years ten years together. Eh? ok tó ń ṣe gbogbo yìí ń lọ sórí gbọ́dọ̀ tó blog kí ló wá dé táwọn ọlọ́pàá tí wọn ẹni tó jẹ́ kó ní friends láti lọ ṣe yẹn tí wọn lè invite ẹ̀ pé kó wá ṣe tẹ́nu ẹ̀ fine ó possible kó máa ṣe lọ underground táwa máa mọ̀ kó máa ti ń ṣe but láti rí òótọ́ kínní yìí òótọ́ kínní yìí a lot of things because ó ti ó ti ta yànmọ̀yànmọ̀ káàkiri ó ti ta mọ́ ṣẹ̀mọ̀ tí kò tí tí tó jẹ́ pé èèyàn ò lè sọ pé kínní but àwọn kan tó wà ní dìbìlì ọmọ tó ń gbé yìí tó ń bá ní good lawyer kan protect ẹ kan má bàa da gbogbo ẹ̀ lé lórí èmi ò fẹ́ pé òun ni èmi ò fẹ́ pé òun kọ́ o mo kàn wà mo wà independent in my own in my own uh, contribution so kò jù bẹ́ẹ̀ yẹn lọ àmọ́ interest àmọ́ interest táwọn ọmọbìnrin méjì yẹn represent àmọ́. thank you so much. so <laughs> ẹ ká sọ uk lèmi ti ń pè é ṣẹ́rí mo kàn fẹ́ ká wo kinní mo fẹ́ káwọn èèyàn máa ká bá gbé lóyìnbó kí lóyìnbó máa gbénu wa ṣẹ́rí prejudice ó ti pọ̀ jù fún wa ọlọ́pàá tá à ń fíl pé wọ́n ní ṣe nǹkan kan yìí tá a ti wò ó pé kí wọ́n máa ṣe wọ́n máa dàrú ni ẹni tí mọ́tò bá gbá mọ́tò ló máa gbé kú mẹ́ ṣáàlè dáadáa ẹjọ́ lẹ́yìn náà ni àwọn náà la ṣèlú láìlè lórí now ẹ wo nǹkan kan trip tí. Tí uh, Mohbad tó lọ last ọkọ ìkànnú àwọn tó ń advocate fún justice ló promote ẹ̀ wá ṣe rí that's another line of uh, kinní tó jẹ́ pé kò yẹ kí ìkànnú àwọn tó ń sáré kiri yẹn kan dá sọ́rọ̀ yìí torí àmọ́ financial transaction tó wà láàrin ẹni tó promote ẹ̀ last tó gbé wá sábrọd tónítọ̀hún dẹ̀ jáde lórí Daddy Freeze tó ti sọ pé òun lòun gbé wá ní last time tó wá ìyẹn lápá kan then ta ló fún wọn ní power of attorney ta ló sọ ṣá àwọn family Mohbad ló yàn wọn ní yansin kú ni because wọn gba wájú wọn gbẹ̀yìn now Sam Larry àti Naira Marley wọn lè ní issue of bullying on anything don't raise petition against wọn but show wà directly connected pẹ̀lú bó ṣe kú gangan that's for police to find out ṣé nínà tán ti nà ṣé ń jírì yẹn ló jẹ́ kó kú lórí ìzọ́ọ̀sì ikú ẹ̀ àbí kí ló ṣẹlẹ̀ gangan nípa ikú ẹ̀ so akọ́ńkígbe Naira Marley àti Sam Larry àbí gbogbo ẹ̀ kéèsì tí wọ́n yàtọ̀ sí ikú bọ̀bọ̀ yìí bẹ́ẹ̀ ni but àwọn náà ní kéèsì láti jẹ́ wọ́n because wọ́n sọ wípé ọlọ́pàá sọ wípé wọ́n ní kéèsì wọ́n ní kéèsì mo gbà wọ́n ní kéèsì but ọlọ́pàá ló máa establish bóyá nínà tó ń nà o ọ̀bọ́n ṣe ń búlì ẹ̀ o ló fura hypertension o ló fa ikú tó kú o ṣé mọ̀ pé kéèsì wọn gan yàtọ̀ sí gbogbo ariwo táwọn àwọn èèyàn ń sọ bíi pé Naira Marley ló fún un níbọn àbí ló fọ lógiri lórí so àwọn èèyàn kàn fi sentiment wọn wọn ronú bí ẹni tó ti tó ti gbèlú tó wà civilized ẹ jẹ́ ká ń ba sí caution nínú báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ arábíamọ ta gbogbo wa ń tòótọ́ gbogbo wa lè bí ọmọ ẹ lọ́mọ ọ̀ká ni ní grandson bọ́ a gbọ́dọ̀ a máa then eléyìí tí wàá lọ sọ́dọ̀ àwọn ọlọ́pàá wa ní nàìjíríà náà bóyá kẹ́ ẹ fi ṣe ṣòkò èmi ò rí ìlú náà níbi tí mo ti ń rìn kiri tí ọlọ́pàá máa jẹ́ ọdley musician tí àwọn musicians yẹn máa máa láì ti gbó tọlọ́pàá tún máa máa bá wọn sílẹ̀kùn. a jà fún yín bàbá mi. ọlọ́pàá agbófinró ń ṣọ́ ẹ o tún fagbó lójú ẹ. so báwọn ọmọ wa yìí náà ṣe ń ṣe àwọn Davido gbogbo wọn yìí kọlọ ń ṣọ́ gbogbo wọn bọ́n ṣe ń ṣe gan tíjọba gbójú kú ò tọlọ́pàá ọlọ́pàá ń ṣọ́ wọn wọn á dẹ̀ máa láìtì gbó lójú gbogbo èrò àtayédáyé làwọn musicians ti ń fagbó ìyẹn ò jẹ́ tuntun but àwọn eléyìí wọ́n ṣe with wọn ní decorum

lórí gbangba ah, kò yé mi o. ẹ ṣe. ok ma ó dàbọ̀. ẹ ṣe bàbá mi ọ̀rọ̀ ńlá lẹ sọ. àwọn ọlọ́pàá náà mọ fún ìpín wọn wà bí wọ́n ń gbọ́ wa ìkọ̀ọ̀kanú wọn náà wọ́n á wò ó wípé àwọn àgbáyé ń wò wá wọ́n ń wo àwọn ọlọ́pàá wa bọ́n ṣe ń tẹ̀lé àwọn tó ń pè ní musician tó yẹ pé bouncer ló yẹ kán lò kì í ṣe ọlọ́pàá ṣùgbọ́n ọlọ́pàá tẹ̀lé wọn wọn kọ́ ọlọ́pàá fún wọn ojú àwọn ọlọ́pàá wọn ń ṣe oríṣiríṣi wọn á ṣàgbó síná àbí iná sí gbóná dẹ̀ ń pè lójú ọlọ́pàá bàbá wa tó pè ní pé ǹjẹ́ ó yẹ kó rí bẹ́ẹ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ rí òótọ́ nínú nǹkan tó bá ṣẹlẹ̀ ní kí àwọn tó ń tẹ̀lé ṣé wọn ò ní manipulate judgement òun ni bàbá wa yìí sọ ọ̀rọ̀ ńlá leléyìí kí àwọn ọlọ́pàá bá wa wò ẹjọ́ ẹni bá lè bá wa cut out bí yìí ẹ wo dúdú náà ẹ mú mínítì tó jẹ́ ẹ bá wa call tẹ out kẹ bá wa repost kẹ bá wa fi gbogbo píkṣọ àwọn ọmọ yẹn kẹ lẹ́ mọ wípé ṣé bó ṣe yẹ kó rí nílùú tó fẹ́ létò lélẹ́yìí ọ̀rọ̀ ńlá. Hmm.